ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé ìpalẹ̀mọ́ fún ìbùkún náà a ó kà láti inú ìwé orin Dáfídì orí ìkarùnlélọ́gọ́rùn-ún ẹsẹ̀ kọkànlélógún psalms one oh five verse nineteen tó kà báyìí wípé títí ìgbà tí ohun tí ó sọ fi ṣẹ tí olúwa sì jẹ́rìí sí ọ̀rọ̀ rẹ̀ olúwa ń dán ìwà jósẹ́fù wò jósẹ́fù gẹ́gẹ́ bí ọ̀dọ́mọdékùnrin ó rí ìran sí inú ọjọ́ iwájú rẹ̀ ọjọ́ iwájú rẹ̀ sì jẹ́ eléyìí tí ó dára ṣùgbọ́n ìmọ̀ yìí nípa ọjọ́ iwájú rẹ̀ mú ìdánwò wá bákan náà àwọn arákùnrin rẹ̀ kórìíra rẹ̀ wọ́n tà á sí oko ẹrú ó ní ìrírí ìfàsẹ́yìn àti mọ́túbó ó di ẹni tí a gbàgbé tí a sì tanù ṣùgbọ́n nínú gbogbo rẹ̀ Jósẹ́fù jẹ́ olótìtọ́ gẹ́gẹ́ bí arákùnrin olótìtọ́ gẹ́gẹ́ bí ẹrú àti pàápàá jùlọ olótìtọ́ àti olódodo nínú ọgbà ẹ̀wọ̀n ìran Jósẹ́fù di eléyìí tí ó wá sí ìmúṣẹ ní òpin gbogbo nítorí pé ó jẹ́ olódodo sí Ọlọ́run àkókò tó ń bẹ láàrin ìran àti ìmúṣẹ ìran ó jẹ́ àkókò tí a fi ń dán ìwà ènìyàn wò ìhùwàsí ènìyàn ó jẹ́ eléyìí tí ó ṣe pàtàkì láti láti di ìbùkún ọlọ́run mú nítorí náà ọlọ́run a máa kọ́kọ́ kọ́ni ní bí a ṣe é hùwà ṣáájú kí ó tó bùkún ènìyàn báwo ni ìwà tirẹ̀ ṣé òun kùnà àwọn ìdánwò ìwà ẹni àbí ìwọ tilẹ̀ ti sọ àwọn ẹni tí ọlọ́run ń lò láti dán òwò di àwọn ọ̀tá rẹ̀ ṣé àṣeyege nínú àwọn ìdánwò yìí kí o sì múra sílẹ̀ fún ìbùkún ọlọ́run nítorí tí mo gbọ́ ìhó ọ̀pọ̀ òjò ìwé pétérù kẹ́ni orí ìkarùn ẹsẹ̀ kẹfà jẹ́ kó yé wa wípé kí a rẹ ara wa sílẹ̀ ní abẹ́ ọwọ́ ńlá ọlọ́run kí ọlọ́run lè gbé wa sókè ní àkókò tí ó yẹ àkókò ń bẹ láti rẹ ara ẹni sílẹ̀ àkókò ń bẹ láti dánni wò àti láti gbéni yẹ̀wò ṣùgbọ́n bákan náà ni àkókò ń bẹ láti gbéni sókè. So máa lọ sínú ayé lónìí kí o máa sinmi lé ẹ̀mí ọlọ́run láti ràn ọ́ lọ́wọ́ láti ṣe àṣeyege nínú gbogbo ìdánwò ìgbà yìí kìí ṣe àkókò láti rẹ òdiwọ̀n ìjẹ́ olótìtọ́ àti ìjẹ́ ẹni tí ó dúró ṣinṣin rẹ sílẹ̀ bí kò ṣe àkókò láti gbé ìjẹ́ olótìtọ́ àti ìdúró ṣinṣin nínú olúwa sókè àdúrà. So bàbá ràn mí lọ́wọ́ láti má kùnà nígbà tí o bá ń dán mi wò ní orúkọ Jésù àmín àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan eléyìí túmọ̀ sí wípé tí a bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní yìí bí a ṣe ń ṣe ẹ̀dá Yorùbá léyìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò wọ̀nyí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí Aoka, ó kà láti inú ìwé johannu orí ìkarùn-ún àti orí ìkẹfà ẹ máa bá wa kà lọ. johannu orí karùn-ún lẹ́yìn èyí ó tó àkókò fún ọ̀kan nínú àjọ̀dún àwọn júù jésù bá lọ sí jerusalem ẹnu ọ̀nà kan wà ní jerusalem tí wọ́n ń pè ní ẹnu ọ̀nà àgùntàn adágún omi kan wà níbẹ̀ tí ń jẹ́ betisata ní èdè Hébérù adágún yìí ní ìloro márùn-ún tí wọ́n fi èrù lébò níbẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìsàn ti máa ń jókòó àwọn afọ́jú àwọn arọ àti àwọn tí ó ní àrùn ẹ̀gbà wọn a máa retí ìgbà tí omi yóò rú pọ̀ nítorí áńgẹ́lì Olúwa a máa wálẹ̀ ẹ̀kọ̀ọ̀kan láti rú omi adágún náà pọ̀ ẹnikẹ́ni tí ó bá kọ́kọ́ bọ́ sínú adágún náà lẹ́yìn tí omi náà bá ti rúpọ̀ àìsàn káàìsàn tí ó lè máa ṣe é tẹ́lẹ̀ yóò sàn ọkùnrin kan wà níbẹ̀ tí ó ti ń ṣàìsàn fún ọdún méjìdínlógójì nígbà tí jésù rí tí ó dùbúlẹ̀ níbẹ̀ tí ó sì mọ̀ pé ó ti pẹ́ tí ó ti wà níbẹ̀ ó bi í pé. ṣé o fẹ́ ìmúláradá. aláìsàn náà dáhùn pé. alàgbà n kò ní ẹni tí yóò gbé mi sínú adágún nígbà tí omi bá rúpọ nígbà tí wọn bá fi dé ibẹ̀ ẹlòmíràn ti wọ inú omi síwájú mi. jésù wí fún un pé dìde ká ẹní rẹ kí o máa rìn. lẹ́sẹ̀kẹsẹ̀ ara ọkùnrin náà dá ó ká ẹní rẹ̀ ó bá ń rìn ọjọ́ náà jẹ́ ọjọ́ ìsinmi àwọn júù sọ fún ọkùnrin tí ara rẹ̀ ti dá yìí pé ọjọ́ ìsinmi ni òní èèwọ̀ ni pé kí o ru ẹní rẹ. ó dá wọn lóhùn pé. ẹni tí ó mú mi lára dání ó sọ pé kí n ká ẹní mi kí n máa rìn. wọ́n bi í pé. ta ni ẹni náà tí ó sọ fún ọ pé kí o ru ẹní kí o máa rìn. ṣùgbọ́n ọkùnrin náà tí jésù wò sàn kò mọ ẹni tí ó wo òun sàn nítorí pé ènìyàn pọ̀ níbẹ̀ àti pé jésù ti yẹra kúrò níbẹ̀ lẹ́yìn èyí jésù rí ọkùnrin náà nínú tẹ́ḿpìlì ó wí fún un pé. ó rí i pé ara rẹ ti dá ní ìsinsìnyí má dẹ́ṣẹ̀ mọ́ kí ohun tí ó burú ju èyí lọ má bàa bá ọ. ọkùnrin náà padà lọ sọ fún àwọn júù pé jésù ni ẹni tí ó wo òun sàn nítorí èyí àwọn júù dìtẹ̀ sí jésù nítorí ó ń ṣe nǹkan wọ̀nyí ní ọjọ́ ìsinmi ṣùgbọ́n jésù dá wọn lóhùn pé bàbá mi ń ṣiṣẹ́ títí di ìsinsìnyí èmi náà sì ń ṣiṣẹ́. nítorí èyí àwọn júù túbọ̀ ń wá ọ̀nà láti pa á nítorí kì í ṣe pé ó bá ọjọ́ ìsinmi jẹ́ nìkan ni ṣùgbọ́n ó pe ọlọ́run ní bàbá rẹ̀ ó sọ ara rẹ̀ di ọ̀kan náà pẹ̀lú ọlọ́run nígbà náà ni jésù dá wọn lóhùn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ọmọ kò lè dá nǹkan kan ṣe yàtọ̀ sí ohun tí ó bá rí i tí bàbá ń ṣe àwọn ohun tí ọmọ rí pé bàbá ń ṣe ni òun náà ń ṣe nítorí bàbá fẹ́ràn ọmọ rẹ̀ ó sì fi ohun gbogbo tí ó ń ṣe hàn án yóò tún fi àwọn iṣẹ́ tí ó tóbi jù wọ̀nyí lọ hàn án kí ẹnu lè yà yín nítorí bí bàbá ti ń jí àwọn òkú dìde tí ó ń sọ wọ́n di alààyè bẹ́ẹ̀ gan-an ni ẹnikẹ́ni tí ọmọ bá fẹ́ ni ó ń sọ di alààyè nítorí bàbá kò ṣe ìdájọ́ ẹnikẹ́ni ṣùgbọ́n ó ti fi gbogbo ìdájọ́ lé ọmọ lọ́wọ́ kí gbogbo ènìyàn lè bu ọlá fún ọmọ bí wọ́n ti ń bu ọlá fún baba ẹni tí kò bá bu ọlá fún ọmọ kò bu ọlá fún baba tí ó rán an wá sí ayé mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹni tí ó bá gbọ́ ọ̀rọ̀ mi tí ó bá gba ẹni tí ó rán mi níṣẹ́ gbọ́ olúwa rẹ̀ ní ìyè àìnípẹ̀kun kò ní wá sí ìdájọ́ ṣùgbọ́n ó ti ré ikú kọjá ó sì ti bọ́ sínú ìyè mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé àkókò ń bọ̀ ó tilẹ̀ dé tán báyìí tí àwọn òkú yóò gbọ́ ohùn ọmọ Ọlọ́run àwọn tí ó bá gbọ́ yóò yè nítorí bí baba ti ní ìyè nínú ara rẹ̀ bẹ́ẹ̀ gan-an ni ó ti fún ọmọ ní agbára láti ní ìyè ó ti fún un ní àṣẹ láti ṣe ìdájọ́ nítorí òun ni ọmọ ènìyàn ẹ má ṣe jẹ́ kí èyí yà yín lẹ́nu nítorí àkókò ń bọ̀ nígbà tí gbogbo àwọn òkú tí ó wà ní ibojì yóò gbọ́ ohùn rẹ̀ tí wọn yóò sì jáde àwọn tí ó ti ṣe rere yóò jí dìde sí ìyè àwọn tí ó ṣe ibi yóò jí dìde sí ìdálẹ́bi èmi kò lè dá nǹkan kan ṣe ọ̀rọ̀ bàbá mi tí mo bá gbọ́ ni mo fi ń ṣe ìdájọ́ òdodo sì ni ìdájọ́ mi nítorí kì í ṣe ìfẹ́ tèmi ni mò ń wá bí kò ṣe ìfẹ́ ẹni tí ó rán mi níṣẹ́ bí ó bá jẹ́ pé èmi ni mò ń jẹ́rìí ara mi ẹ̀rí mi lè má jẹ́ òtítọ́ ṣùgbọ́n ẹlòmíràn ni ó ń jẹ́rìí mi mo sì mọ̀ pé òtítọ́ ni ẹ̀rí tí ó ń jẹ́ nípa mi ẹ ti ránṣẹ́ lọ sọ́dọ̀ Jòhánù ó sì ti jẹ́rìí òtítọ́ kì í ṣe pé dandan ni fún mi pé kí ènìyàn jẹ́rìí gbè mí ṣùgbọ́n mo sọ èyí fún yín kí ẹ lè ní ìgbàlà Jòhánù dàbí fìtílà tí ó ń tàn tí ó sì mọ́lẹ̀ ó dùn mọ́ yín fún àkókò díẹ̀ láti máa yọ̀ nínú ìmọ́lẹ̀ tí ó fi fún yín ṣùgbọ́n mo ní ẹ̀rí tí ó tóbi ju ti Jòhánù lọ àwọn iṣẹ́ tí bàbá ti fún mi pé kí n parí àní àwọn iṣẹ́ tí mò ń ṣe àwọn ni ẹlẹ́rìí mi pé bàbá ni ó rán mi níṣẹ́ bàbá tí ó rán mi níṣẹ́ ti jẹ́rìí mi ẹnikẹ́ni kò tí ì gbọ́ ohun rẹ̀ rí bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kò tí ì rí bí ó ti rí ẹ kò jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ gbé inú yín nítorí ẹ kò gba ẹni tí ó rán níṣẹ́ gbọ́ ẹ ń wá inú ìwé mímọ́ káàkiri nítorí pé ẹ rò pé ẹ ò rí ọ̀rọ̀ ìyè àìnípẹ̀kun nínú rẹ̀ ẹ̀rí mi gan-an ni wọ́n sì ń jẹ́ síbẹ̀ kò fẹ́ tọ̀ mí wá kí ẹ lè ní iyè èmi kò wá ọlá láti ọ̀dọ̀ ènìyàn ṣùgbọ́n mo mọ̀ yín mo sì mọ̀ pé ẹ kò ní ìfẹ́ Ọlọ́run nínú yín èmi wá ní orúkọ bàbá mi ẹ̀yin kò gbà mí ṣùgbọ́n bí ẹlòmíràn bá wá ní orúkọ ara rẹ̀ ẹ ó gbà á báwo ni ẹ ti ṣe lè gbàgbọ́ nígbà tí ó jẹ́ pé láàrin ara yín ni ẹ ti ń gba ọlá tí ẹ kò wá ọlá àti ọ̀dọ̀ Ọlọ́run nìkan ṣoṣo ẹ má ṣe rò pé èmi ni ó ń fi yín sùn níwájú bàbá Mósè tí ẹ gbẹ́kẹ̀lé gan-an ni ó fi yín sùn bí ẹ bá gba Mósè gbọ́ ẹ bá gbà mí gbọ́ nítorí èmi ni ọ̀rọ̀ ìwé tí ó kọ bá wí ṣùgbọ́n bí ẹ kò bá gba ohun tí ó kọ gbọ́ báwo ni ẹ ó ti ṣe gba ọ̀rọ̀ mi gbọ́. Jòhánù orí kẹfà lẹ́yìn èyí jésù lọ sí òdìkejì òkun galili tí ó tún ń jẹ́ òkun tiberiasi ọ̀pọ̀ ènìyàn ń tẹ̀lé e nítorí wọ́n rí iṣẹ́ ìyanu tí ó ń ṣe lára àwọn aláìsàn jésù bá gun orí òkè lọ ó jókòó níbẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó fẹ́rẹ̀ tó àkókò àjọ̀dún ìrékọjá tí í ṣe àjọ̀dún pàtàkì láàrin àwọn júù nígbà tí jésù gbé ojú sókè ó rí ọ̀pọ̀ ènìyàn tí ó wá sọ́dọ̀ rẹ̀ ó wá bi Fílípì pé. níbo ni a ti lè ra oúnjẹ fún àwọn ènìyàn yìí láti jẹ. ó fi èyí wá Fílípì lẹ́nu wò ni nítorí òun fúnra rẹ̀ ti mọ ohun tí òun yóò ṣe. Fílípì dá a lóhùn pé. búrẹ́dì igba owó fàdákà kò tó kí ẹnìkọ̀ọ̀kan wọn lè fi rí díẹ̀díẹ̀ panu. nígbà náà ni Áńdérù ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí ó jẹ́ arákùnrin simoni pétérù sọ fún un pé. ọ̀dọ́mọkùnrin kan wà níhìn tí ó ní búrẹ́dì báálì márùn-ún àti ẹja méjì ṣùgbọ́n níbo ni èyí dé láàrin ogunlọ́gọ̀ ènìyàn yìí. jésù ní. ẹ kí wọ́n jókòó. koríko pọ̀ níbẹ̀ àwọn ènìyàn náà bá jókòó wọ́n tó bí ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n jésù wá mú búrẹ́dì náà ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó bá pín in fún àwọn ènìyàn tí ó jókòó bákan náà ni ó ṣe sí ẹja ó fún olúkúlùkù bí ó ti ń fẹ́ lẹ́yìn tí àwọn ènìyàn ti jẹ ẹja ní àjẹtẹ́rùn jésù wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ kó oúnjẹ tí ó kù jọ kí ohunkóhun má bàa ṣòfò. wọ́n bá kó o jọ àjẹkù búrẹ́dì márùn-ún náà kún agbọ̀n méjìlá lẹ́yìn tí àwọn ènìyàn ti jẹ tán nígbà tí àwọn ènìyàn rí iṣẹ́ ìyanu tí ó ṣe wọ́n ní. dájúdájú eléyìí ni wòlíì ọlọ́run náà tí ó ń bọ̀ wá sí ayé. nígbà tí jésù mọ̀ pé wọ́n ń fẹ́ wá fi ipá mú òun kí wọ́n sì fi òun jọba ó yẹra kúrò níbẹ̀ òun nìkan tó padà lọ sórí òkè nígbà tí ilẹ̀ ṣú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀kalẹ̀ lọ sí èbúté. Si wọ́n wọ ọkọ̀ wọ́n lọ sí kápánámù ní òdìkejì òkun òkùnkùn ti ṣú ṣùgbọ́n jésù kò ì tí ì dé ọ̀dọ̀ wọn ni omi òkun bá bẹ̀rẹ̀ sí ru sókè nítorí afẹ́fẹ́ líle ń fẹ́ lẹ́yìn tí wọ́n ti wa ọkọ̀ bí ibùsọ̀ mẹ́ta tàbí mẹ́rin wọ́n rí jésù ó ń rìn lórí òkun ó ti súnmọ́ etí ọkọ̀ wọn ẹ̀rù bà wọ́n ṣùgbọ́n ó wí fún wọn pé èmi ni ẹ má bẹ̀rù. wọ́n bá fi tayọ̀tayọ̀ gbà á sínú ọkọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ọkọ̀ sì gúnlẹ̀ sí ibi tí wọ́n ń lọ. ní ọjọ́ kejì àwọn tí wọ́n dúró ní òdìkejì òkun rí i pé ọkọ̀ kan ṣoṣo ni ó wà níbẹ̀ wọ́n tún wòye pé jésù kò bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ ọkọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nìkan ni wọ́n ń lọ ṣùgbọ́n àwọn ọkọ̀ mìíràn wá láti tìbéríàsì lẹ́bàá ibi tí àwọn ènìyàn ti jẹun lẹ́yìn tí olúwa ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nígbà tí àwọn ènìyàn rí i pé jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kò sí níbẹ̀ àwọn náà bọ́ sínú àwọn ọkọ̀ tí ó wà níbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí tọpa jésù lọ sí kápánámù nígbà tí wọ́n rí i ní òdìkejì òkun wọ́n bi í pé olùkọ́ni nígbà wo ni o ti dé ìyín jésù dá wọn lóhùn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé kì í ṣe nítorí pé ẹ rí iṣẹ́ ìyanu mi ni ẹ ṣe ń wá mi ṣùgbọ́n nítorí ẹ jẹ oúnjẹ àjẹyó ni ẹ má ṣe làálàá nítorí oúnjẹ tí yóò bàjẹ́ ṣùgbọ́n ẹ ṣiṣẹ́ fún oúnjẹ tí ọmọ ènìyàn yóò fún yín tí yóò wà títí di ìyè àìnípẹ̀kun nítorí ọmọ ènìyàn ni ọlọ́run bàbá fún ní àṣẹ. wọ́n wá bí i pé. kí ni kí a ṣe kí a lè máa ṣe iṣẹ́ Ọlọ́run. Jésù dá wọn lóhùn pé. Iṣẹ́ Ọlọ́run ni pé kí ẹ gba ẹni tí ó rán gbọ́. Wọ́n wá bí i pé. Iṣẹ́ ìyanu wo ni ìwọ ó ṣe tí a ó rí kí a lè gbà ọ́ gbọ́? Iṣẹ́ wo ni o ó ṣe? Àwọn baba wa jẹ mánà ní aṣálẹ̀ gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé ó fún wọn ní oúnjẹ láti ọ̀run wá jẹ. Jésù wí fún wọn pé. Mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé kì í ṣe Mósè ni ó fún yín ní oúnjẹ láti ọ̀run wá bàbá mi ni ó fún yín ní oúnjẹ láti ọ̀run wá nítorí oúnjẹ Ọlọ́run ni ẹni tí ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ wá tí ó ń fi ìyè fún aráyé. wọ́n bá sọ fún un pé. alàgbà máa fún wa ní oúnjẹ yìí nígbà gbogbo. Jésù dá wọn lóhùn pé. èmi gan-an ni oúnjẹ tí ń fún ènìyàn ní ìyè ẹni tí ó bá wá sọ́dọ̀ mi ebi kò ní í pa á ẹni tí ó bá sì gbà mí gbọ́ òǹgbẹ kò ní í gbẹ láéláé ṣùgbọ́n mo wí fún yín pé ẹ̀yin ti rí mi síbẹ̀ kò gbàgbọ́ gbogbo ẹni tí bàbá ti fi fún mi yóò wá sọ́dọ̀ mi ẹnikẹ́ni tí ó bá wá sọ́dọ̀ mi n kò ní í ta á nù nítorí pé mo sọ̀kalẹ̀ láti ọ̀run wá kì í ṣe láti ṣe ìfẹ́ ti ara mi bí kò ṣe láti ṣe ìfẹ́ ẹni tí ó rán mi níṣẹ́ èyí ni ìfẹ́ ẹni tí ó rán mi níṣẹ́ pé kí n má ṣe sọ ẹnikẹ́ni nù nínú àwọn tí ó fi fún mi ṣùgbọ́n kí n jí wọn dìde ní ọjọ́ ìkẹyìn nítorí ìfẹ́ bàbá mi ni pé kí ẹnikẹ́ni tí ó bá rí ọmọ rẹ̀ tí ó bá gbà á gbọ́ lè ní ìyà àìnípẹ̀kun èmi fúnra mi yóò jí wọn dìde ní ọjọ́ ìkẹyìn. àwọn júù wá bẹ̀rẹ̀ sí í kùn sí i nítorí ó wí èmi gan ni oúnjẹ tí ó sọ̀kalẹ̀ láti ọ̀run wá. wọ́n bẹ̀rẹ̀ sí í sọ pé ṣebí jésù ọmọ jósẹ́fù ni ẹni tí a mọ bàbá àti ìyá rẹ̀. ó ṣe wáá sọ pé láti ọ̀run ni òun ti sọ̀kalẹ̀ wá. jésù dá wọn lóhùn pé. ẹ má ṣe kùn láàrin ara yín mọ́ kò sí ẹni tí ó lè wá sọ́dọ̀ mi àfi bí bàbá tí ó rán mi níṣẹ́ bá fà á wá èmi ó wàá jí i dìde ní ọjọ́ ìkẹyìn ó wà ní àkọsílẹ̀ nínú ìwé àwọn wòlíì pé gbogbo wọn ni ọlọ́run yóò kọ́ lẹ́kọ̀ọ́ gbogbo ẹni tí ó bá gba ọ̀rọ̀ bàbá tí ó kọ́ ẹ̀kọ́ rẹ̀ á wá sọ́dọ̀ mi kò sí ẹni tí ó rí bàbá rí àfi ẹni tí ó ti wà pẹ̀lú bàbá ni ó ti rí bàbá mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹni tí ó bá gbàgbọ́ ní ìyè àìnípẹ̀kun èmi pàápàá ní oúnjẹ tí ó ń fún ènìyàn ní ìyè àwọn bàbá wa jẹ mánà ní aṣálẹ̀ síbẹ̀ wọ́n kú ṣùgbọ́n oúnjẹ tí ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ ni èyí tí ó jẹ́ pé bí ẹnikẹ́ni bá jẹ nínú rẹ̀ olúwa rẹ̀ kò ní kú èmi ni oúnjẹ tí ó wà láàyè tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ bí ẹnikẹ́ni bá jẹ nínú oúnjẹ yìí olúwa rẹ̀ yóò wà láàyè láéláé oúnjẹ tí èmi yóò fi fún un ni ẹran ara mi tí yóò fi ìyè fún gbogbo ayé. gbólóhùn yìí dá àríyànjiyàn sílẹ̀ láàrin àwọn júù wọ́n bẹ̀rẹ̀ sí bi ara wọn pé. báwo ni eléyìí ti ṣe lè fún wa ní ẹran ara jẹ. jésù wá wí fún wọn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé bí ẹ̀yin kò bá jẹ ẹran ara ọmọ ènìyàn kí ẹ sì mú ẹ̀jẹ̀ rẹ̀ ẹ kò lè ní ìyè nínú yín ẹni tí ó bá jẹ ẹran ara mi tí ó sì mú ẹ̀jẹ̀ mi ní ìyè àìnípẹ̀kun èmi yóò sì jí i dìde ní ọjọ́ ìkẹyìn ẹran ara mi ni oúnjẹ gidi ẹ̀jẹ̀ mi sì ni ohun mímu iyebíye ẹni tí ó bá jẹ ẹran ara mi tí ó sì mu ẹ̀jẹ̀ mi olúwa rẹ̀ ń gbé inú mi èmi náà sì ń gbé inú rẹ̀ gẹ́gẹ́ bí baba alààyè ti rán mi bẹ́ẹ̀ ni mo wà láàyè nítorí ti baba ẹni tí ó bá jẹ ẹran ara mi yóò yè nítorí tèmi èyí ni oúnjẹ tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ kì í ṣe irú èyí tí àwọn baba yín jẹ tí wọ́n sì kú síbẹ̀síbẹ̀ ẹni tí ó bá jẹ oúnjẹ yìí yóò wà láàyè láéláé. jésù sọ ọ̀rọ̀ yìí nígbà tí ó ń kọ́ àwọn èèyàn nínú ilé ìpàdé wọn ní kapanaumu ọ̀pọ̀lọpọ̀ tí ó gbọ́ nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ pé. ọ̀rọ̀ yìí le kò sí ẹni tí ó lè gba ẹrù rẹ̀. nígbà tí jésù rí i pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń kùn nítorí rẹ̀ ó bi wọ́n pé. ṣé ọ̀rọ̀ yìí ni ó mú kí ọkàn yín dààmú? tí ẹ bá wá rí ọmọ ènìyàn tí ń gòkè lọ sí ibi tí ó wà tẹ́lẹ̀ ńkọ́? ẹ̀mí ní sọ ènìyàn di alààyè ẹran ara kò ṣe àǹfààní kankan ọ̀rọ̀ tí mo bá yín sọ jẹ́ ọ̀rọ̀ ẹ̀mí àti ti ìyè ṣùgbọ́n àwọn tí kò gbàgbọ́ wà nínú yín. Jésù sọ èyí nítorí láti ìbẹ̀rẹ̀ ni ó ti mọ àwọn tí kò gbàgbọ́ àti ẹni tí ó fi òun lé àwọn ọ̀tá lọ́wọ́ ó ní. nítorí èyí ni mo ṣe sọ fún yín pé kò sí ẹni tí ó lè wá sọ́dọ̀ mi àfi bí bàbá mi bá ṣí ọ̀nà fún un láti wá nítorí èyí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ padà lẹ́yìn rẹ̀ wọn kò tún bá a rìn mọ́ jésù bá bi àwọn ọmọ ẹ̀yìn méjìlá pé. ẹ̀yin náà fẹ́ lọ bí. símónì pétérù dá a lóhùn pé. olúwa ọ̀dọ̀ ta ni àbá lọ ìwọ ni o ní ọ̀rọ̀ èyè àìnípẹ̀kun ní tiwa a ti gbàgbọ́ a sì ti mọ̀ pé ìwọ ni ẹni mímọ́ ọlọ́run jésù bá sọ fún wọn pé. ṣé ẹ̀yin méjìlá ni mo yàn ṣùgbọ́n ẹni ibi ni ọ̀kan nínú yín. ó wí èyí nípa júdásì ìsíkáríọ́tù ọmọ símónì nítorí òun ni ẹni tí yóò fi ilé àwọn ọ̀tá lọ́wọ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn méjìlá ni júdásì ìsíkáríọ́tù yìí. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ stream globe devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight. 22 45 47. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.